السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ tí a fún ọba Allah àti àlékún ìkẹrẹ àti gẹrẹ tí a tọrọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam a kí gbogbo èèyàn mọ̀yá wa nínú ẹ̀sìn Islam èyí tí ẹ̀ ń gbélé wo àwòrán wa àánú ọba Allah àti kẹrẹ kí ọmọọṣẹ́ wa pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa èyí tí a mú wá fúnra wa lónìí náà ni hadithu ẹlẹ́kẹfà nínú hadith ogójì èyí tí afa Nawawi tí wọ́n kó jọ sínú tírà wọn èyí tí wọ́n pè ní arbauna Nawawi èyí tí Sheikh Salih bin Uthaymin èyí tí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa tíra tiwọn náà ni à ń lò tó hadithu ẹlẹ́kẹfà ó lọ báyìí ẹgbàá wáyé wá látọ̀dọ̀ abdullahi bin nu'man bin bashir hadithu yìí sọ̀hábà tí ó gbà wá fún wa látọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam òun náà ni orúkọ rẹ̀ ń jẹ́ abdullah an-nu'man bin bashir radiyallahu anhuma kọ́lọ́n kí ó bá yọ́nú sí bàbá àti ọmọ ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam olóhùn gbọ́ tí muhammad sallallahu alayhi wa sallam. tí anabi ń sọ báyìí níjọ́ kan yaqul anabi ń sọ báyìí innal halala bayyin wa innal harama bayyin wa baynahuma umurun mushtabihat la ya'lamuhunna kathirun minan nas faman ittaqa ash-shubuhat faqad istabra' li dinihi wa 'irdihi ومن وقع في الشبهات وقع في الحرام طب تتي في لو دي باري حديثنا ام وفوا ونسي انا بني ان الحرام ان الحلال بين داجو داجو ان كتب الله تي او شني ẹ̀tọ́ fún wa bayin gbogbo wa pápátá náà ni a mọ̀ pé ọlọ́run ọba ṣe nǹkan báyìí báyìí o ó ṣe àwọn nǹkan yìí ní ẹ̀tọ́ fún wa níbi àwọn nǹkan wíwọ̀ wa ni lápèjúwe tàbá àwọn nǹkan jíjẹ èyí tí à ń jẹ ẹ̀rí tàbá àwọn nǹkan ògùn náà èyí tọ́lọ́run ọba ṣe ní halal tọ́lọ́run ṣe ní ẹ̀tọ́ fún wa pé kí a máa lò láyé gbogbo ẹ̀ pápátá náà ni ó fojú hàn o gbogbo ẹ̀kọ́ kátà náà ni kálukú wá sí mà wà innal harama bayyin ẹ̀rí kejì ẹ̀ èyí tó jẹ́ pé èèwọ̀ ni ọlọ́run ọba kọ̀ pé kí a mọ̀ dédì ẹ̀ lápèjúwe má ṣe ṣìnà má jalè má mutí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká má ṣẹbọ sí ọba Allah ká má ṣe àwọn òbí wa nínú ẹ̀ ní bẹ́ẹ̀. ká má hùwà ìbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́wọ́n ọba ká má borí ilẹ̀ ọlọ́wọ́n ọba jẹ́ ká má pààyàn ẹ̀rí nínú haramu níbẹ̀ nínú nǹkan tọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ fún wa ni gbogbo ẹ̀ pápátá náà ló hàn láti rí ẹ̀rí gbogbo ẹ̀ pápátá náà ni a mọ̀ tó ànábì wa ni wa baynahuma umurun mushtabihat ẹ̀ wá rí láàrin nǹkan tọ́lọ́wọ́n ọba láàrin halal àti haram láàrin nǹkan tí ọlọ́run ọba tí ó ṣe ní ẹ̀tọ́ fún wa àtẹ̀yí tó kọ̀ fún wa àwọn nǹkan kan wá ń bẹ láàrin méjèèjì tó já sí pé mustabihatun ìrújú ń bá wa ẹ̀dá lórí ẹ̀ ìrújú wà láàrin ẹ̀ léyìí tó já sí pé ẹni tí mọ̀ ní ọba rinlẹ̀ dáadáa yóò tara rẹ̀ fi sọnù ẹ̀rí ó ṣeé ó lè jẹ́ ó lè já pé ẹnìkan lè ka hadith kan kó mọ ìdáadáa kó tó kàdé sí mi kó mọ wá ro làákà ìtìẹ wípé àwọn àdísì méjì ṣé látọ̀dọ̀ anábì náà ni kí ló wá dé tí ń takora wọn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ nígbà tí kò bá yé ẹ̀rí nǹkan náà ò yé tọ́ lànàbì fi ní bainahuma umurun mushtabihat àwọn nǹkan kan bẹ́ẹ̀ níbẹ̀ tó já sí pé ó fẹ́ ó fẹ́ jọ bíi pé ó fẹ́ dàrún sí wa ẹ̀rí ó fẹ́ mọ́ jọ bíi pé ó fẹ́ dàrún sí wa. لا ya'lamuhunna kathirun من الناس. ń bẹ nínú àwọn èèyàn tí ò mọ̀ gẹ́gẹ́ bí àfa tí ó tún tíra fún wa ti ṣe ṣàlàyé wọ́n ní ànábì ò lo la ya'lamuhunna aktharun nasi tọ̀ ànábì ò lo pé bóyá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ rárá ànábì ní la ya'lamuhunna kathirun minan ń bẹ nínú àwọn èèyàn o tó já pé kò mọ̀ èsì ń bẹ nínú wa tí ó sì mọ̀ pé eléyìí ọ̀tọ̀ ni tí ò fi tí kò kó sínú ìrújú tí ìrújú bá dé tí ìrújú bá fẹ́ ba níbi ẹ̀sìn yóò ti mọ̀ pé a ah, ìrújú tó fẹ́ dé yìí ó fẹ́ ba ẹmọ́ni mi jẹ́ ni yóò tètè ṣọ́ra fún ẹ̀rí ẹni tọ̀hún yóò tètè yẹra gẹ́gẹ́ bí ti ṣe ń bọ̀ nínú hadith náà níwájú eh, àfáyé wa fi yé wa wípé láyà alámuhónà kẹfìrì mi nẹ́ẹ̀sì ń bẹ nínú àwọn èèyàn tó yẹ tí wọ́n bá ti rí lẹ́ẹ̀kan náà wọ́n ti mọ̀ pé ah, eléyìí ìrújú ni eh, eléyìí fẹ́ ba ẹmọ́ni jẹ́ ni ah, eléyìí àfikẹ́yìn yẹra fún yókòwò ìró ibáyàn ẹ̀rí àwọn ẹlòmíì sì wà tó jẹ́ pé wọn ò mọ̀ lódìdí ni ìwíkúwì ìsọkúsọ ni wọ́n mọ̀ sọ. àbínábì fi ní famani takọ ṣubuhati gbogbo ẹni bá ẹni ẹ hàdàrà mí ní ṣubuhati ó ṣọ́ra rẹ̀ ó wára rẹ̀ níṣọ́ níbi àwọn rújú níbi àwọn nǹkan òyìnbó yìí ẹ̀rí àwọn nǹkan tó lè kópa lára bá nínú ẹ̀sìn rẹ̀ gbogbo ẹni bá ṣọ́ra rẹ̀ níbẹ̀ fàkọ̀dé sítábìrà àlèdè ní ẹ̀rùdè irúfẹ́ ẹni tọ̀hún ó ti ó ti mórí bọ́ kò níbi láàrin òun àtọ ọlọ́run kò sí wàhálà kankan ẹ̀rí ó ti mórí bọ́ kò níbi nǹkan tó lè fa wàhálà àbí dààmú láàrin òun àtọ ọlọ́run níbi ìjọsìn tọ́lọ́run bá ní kí a ṣe tàbí níbi pé ìmọ̀ rò pé náà kí ló dé tọ́lọ́run sọ bẹ́ẹ̀ náà al náà kí ló dé ayé ayé àti hadithi wọ́n fẹ́ mọ̀ takora rárá ẹni tó bá wá ra rẹ̀ níṣọ́ ànábì ní famani takọ̀ ṣubuhat ẹni bá wá ra rẹ̀ níṣọ́ níbi àwọn rújú yìí níbi àwọn nǹkan tó já sí pé tẹ́dá ọba múra yóò gbé gbálẹ̀ níbi ìgbàgbọ́ tó ní sí ọba Allah ẹ̀rí ànábì ní fakọ̀dé sítábọ̀ra lè dé ní hiwarde ẹni tóun ti mórúbọ́ kò ní dáàrin òun àtọ́lọ́hún kò ní sí wàhálà kan wàhíndì láàrin òun àti àwọn èèyàn gan léyìí táwọn èèyàn òfin ní mọ sọ̀sọ̀kúsọ sí lára ńgbà tí èrújú dé báyẹn nísìn ó lè bọ́ sórí afẹ́fẹ́ ń nínú àwọn àfáà gẹ́gẹ́ bá ti ṣe ń rí sí nísìn tí ó mọ sọ kankan lápèjú àwọn àfa tí wọ́n sọ pé náà nẹ́sìkò wa mọ̀nsó sínú alukuhani bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbá àwọn àfa míì tí wọ́n sọ pé sẹ́wọ́ àlìsíra wàlí mìíràn pé ìrìn kankan ò jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí e, ànábì òrìn nìkan lẹ́nu wọn lọ́hùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ nìsín àwọn àfa ẹ̀sìn tí wọ́n lágbọ́ nípa ẹ̀sìn wọ́n ti wọ́n ṣe rọ́dù fún wọn ẹ̀rí wọ́n ti ń ṣe àwọn èèyàn ti ń ṣe tọ́hánù sí wọn wípé ibo làwọn eléyìí ti gbé tiwọn kò ẹ̀rí nǹkan báyìí ǹjẹ́ pé àwọn ni wọ́n fà lànàbí fi ní famọ́ ní takọ̀ ṣubuhat ẹni bá ti wá jìnnà sí rújú yìí o fàkọ̀dé stabra àlèdéni hẹwà ẹrùdẹ òun àtọlọ́hun kò ní sí wàhálà kan ó ti mórí bọ́ ẹ̀rí níwájú ọlọ́hun níbi pé ó fẹ́ kó sínú rújú ó fẹ́ kó sínú wàhálà ẹ̀rí tọ̀ wà ẹrùdẹ yìí àtòun àti láàrin òun àtàwọn èèyàn kò ní sí wàhálà kan nígbà tẹ́dá ọba ti lọ kíra ẹ̀ sínú ìrújú. E wà máa ń wákàn fi ṣubuhat anabi sallallahu alayhi wa sallam ètò ń tẹ̀síwájú wípé gbogbo ẹni tó bá wá kó sínú ìrújú tó gbìyànjú títí tó kóra rẹ̀ wọnú ìrújú o wákàn fi haroma sallallahu alayhi wa sallam irúfẹ́ ẹni tọ̀hún ó ti kó sínú nǹkan èèwọ̀ nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ fún wa pé ká má dé ká má súnmọ́ ká má ṣe ẹni tọ̀hún ti kó sínú èèwọ̀ allahu akbar anabi ò ti dákẹ́ anabi wa tún wá má pèjú wa wípé kàrọ́ọ̀rìn yàrá hawla alhima ó dà gẹ́gẹ́ bí adaranjẹ èyí tí ń daranjẹ hawla alhima ayé almahma tán ń daranjẹ ní ẹgbẹ̀ẹ̀gbẹ́ àwọn ibi tó yá sí pé wọ́n bíi pé ẹni tó gbìn gbàdo ní ìsìn tó wá ṣe kùlòtì fún gbàdo ẹ̀ wípé kí àwọn ẹran mọ̀ tó ibi títí wọ́n dá lọ ó dá mọ̀lú ẹ̀ títí haúlálì ìmọ̀ ó dá mọ̀lú títí débi ọgbà tí ẹni tọ̀hún ṣe fún gbàdo ẹ̀ lápèjúwe ni amú àpèjúwe gbàdo wa ni o tó ọgbà tẹ́ni tọ̀hún ṣe fún gbàdo ẹ̀ pé kí ẹran kan mọ́ kó wọ́ ni àbí kí nǹkan kan mọ́ jẹ́ ni ẹni tọ̀hún wá dẹran títí títí ó dẹran dé kòtẹ́ yẹn yóò ṣìkò àyíyá kan àfihàn wọ́n kù díẹ̀ ó ti súnmọ́ tán kí àwọn ẹran náà kó wọnú kinní yẹn ṣé mọ̀ pé tí àwọn ẹran yìí tí wọ́n bá ti wọnú kinní yẹn ẹni tó bá ti ànábì fi ànábì ń wá wa níṣọ wípé ká mọ̀ tiẹ̀ gbẹ̀gbẹ́ èrújú bèlè ta sí pé yóò mú wa lọ kó sí i pé ẹni tí ń dẹran Allahu akbar alayhi wa sallam ẹ wà péjúwe fi ibi tí ẹni tó ní ọgbà tó ti klo tó ó ti kan wọnú ẹ o ṣé kí ń bá dẹran títí lọ táwọn ẹran ẹ̀ tí wọ́n bá fò gàjà tí wọ́n bá wọnú ọgbà náà apá ẹ̀ ò tún lè ká wọn láti jáde kó nínú láti yọ wọn kó nínú nínú ọgbà yẹn wọn ó ti banú ọgbà yẹn jẹ́ wọn ó ti jẹ oko ẹ níjẹkújẹ náà kó tó di pé yóò yọ wọn jáde tí wọn bá ti jẹ oko wàhálà ó bá láàrin àwọn àti ẹni tó lọ ẹni tó dẹran lọ́bẹ̀ wàhálà yóò bá ṣẹlẹ̀ àpèjúwe làwọn fúlàní tàǹgì nìsín tá à ń gbọ́ pé àwọn fúlàní wọ́n pààyàn o wọ́n ṣe gbà o ìgbà tí wọ́n da ẹran wọn títí fi lọ wọnú oko àwọn ẹnìkan tí wọ́n gbìn wàhálà ó bá dé ẹni tó lóko bá rí wọn yóò yọ̀bẹ àbí kó yọ̀bọ̀n wàhálà ó bá dé wọ́n bẹ̀rẹ̀ sí ní sára wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn làpèjúwe pé àwọn fúlàní wọ́n para wọn o wọ́n ṣe gbà o èyí káàkiri àgbáyé nìsín àpèjúwe ẹ̀ nù ni ànábì ti ṣe dọ́rùbù mọ́tàlì ànábì ti fàpèjúwe rẹ̀ lélẹ̀ fún èmi àti yín sallallahu alayhi wa sallam ànábì fi ní kàrọ́ yàrá hawlẹ̀ lẹ́hìnmá yóò ṣe kó àyàkọ́ àfihì sallallahu alayhi wa sallam ànábì ò tí ì dákẹ́ ànábì tún tẹ̀síwájú ànábì wa ní ala ó dọwọ́ yín o ẹ ṣọ́ra o wa inna li kulli malikin hima ká ló mọ̀ wípé gbogbo ìlú kọ̀ọ̀kan gbogbo ọba ìlú kọ̀ọ̀kan ló lófin tiẹ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan ló lófin tiẹ̀ pé ọ̀yà o òfin ẹ ẹ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ka ẹ̀rí aláwa inna li kulli malikin ní hima lápèjúwe àwọn ìlú tó já sí pé tó o bá tì ní kádèsè yù ẹ̀rí ìwé ìgbélú ní ìsìn mọ́wọ́ ìlú yẹn o mọ́ rìn jáde ní ìlú yẹn ṣé mọ̀ pé wọ́n ti lófin ní ìlú tiwọn nìyẹn ẹ̀rí wọ́n ti ní òfin nínú ìlú tiwọn wọ́n ti nù ní kálukú mọ̀ wá sọ wa pé ah tí n bá ní ìwé ìgbélú n gbọ́dọ̀ wọ̀lú ẹ̀ ah tí n bá ní ìwé ìgbélú ah n gbọ́dọ̀ jáde nínú ìlú fẹ́ni tí bá ti ń bẹ níbẹ̀ ẹ̀rí kálukú ó máa wá ṣọ́ra pé a ń gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ń gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ń gbọ́dọ̀ sọ́mọ nǹkan báyìí kálọ̀ mọ̀ wípé gbogbo ìlú ẹ̀rí gbogbo ọba kọ̀ọ̀kan gbogbo aláṣẹ ìlú kọ̀ọ̀kan náà ni wọ́n ní òfin èyí tí wọ́n ń lò lọ́dọ̀ wọn. ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam ìfìyẹ wa bẹ́ẹ̀ yàtọ̀ sí wípé bọ́yá òfin nítorí àwọn àfáà tí wọ́n tó tíra wọ́n fi tí wọ́n tó hadithi ìfìyẹ wa wípé léyìí tó bá já sí pé òfin tí ò bá ti takò tọlọ́hun nítorí tó bá já sí pé òfin tó bá ti takò tọlọ́hun tá a bá ti lè fi ṣẹ̀sìn ni irú òfin bẹ́ẹ̀ a ní tẹ̀lé òfin ọba bẹ́ẹ̀ o ṣùgbọ́n òfin tí ò bá takò tọlọ́hun kò dí wa lọ́wọ́ ká má kírun ká má yọ zàká ká má ṣe sàárà ká má ṣàánú ká má lọ sí hajj yóò yá sí pé lápèjúwe òfin pèsè wọ́ọ́yá fàlàfíà ara yín o ẹ má ṣe nǹkan báyìí nínú ìlú fún àlàáfíà ara yín o ẹ má jẹ àwọn ẹranko báyìí ó yẹ ká yẹra fún ẹni tá a bá rí tó bá jẹ o á jẹ níyà ẹ̀rí àpèjúwe ẹnu ni lànàbí tó ń tẹ̀síwájú pé ala ẹ ṣọ́ra o wà inna himallahi maharimu ẹ rí himallahi ayé ọgbà ọlọ́run ẹ rí ibi tí himallahi maharimu wo òun náà ni pé àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ òun náà ni nǹkan tí ó jẹ́ nǹkan tó jásí pé bí ọgbà tó ń bẹ ńlẹ̀ ẹ̀rí bí kápẹ́ ní ọ̀ka ní ọgbà ọlọ́run lápèjúwe ẹni tó bá wá kó ẹni tó bá ti kó sínú nǹkan ìwọ̀ ẹni tọ̀hún ti kó sínú ọgbà ọlọ́run tọ́lọ́run ọba kọ̀ pé kámọ́dédé ẹ̀ ẹ̀rí ẹni tọ̀hún ti kó sínú inú kíni ó ti kó sínú ọgbà ọlọ́run nínú klòtì ẹni tó ẹni tó dẹrẹ títí tó lọ kó sínú ọgbà kan lápèjúwe nìṣẹ́ ẹ̀rí pé ẹni tó lọ gbà yóò mọ̀ bínú yóò mọ̀ sọ̀rọ̀ ẹ̀rí nǹkan báyìí tọ̀ ẹni tí ó bá wá gbìyànjú ẹni tó kó sínú òrújú tó jẹ́ sí pé kò jẹ́ eléyàn kọ́ ni ó jẹ́ kí mọ́ni ẹ lékún eléyìí náà kọ́ ni ó sì jẹ́ kí mọ́ni ẹ dínkù ẹni tó lọ tí ò bá múra ìmọ̀ni ó dínkù náà ìmọ̀ni rẹ̀ yóò dínkù tí ó sì èméjì bẹ́ẹ̀ torí yóò ṣíkọ́ àyàkọ́ àfihàn ẹni tó ń súnmí ti bèbè àti kó sínú nǹkan tọ́lọ́wọ́n bá kọ̀ nù ni ẹ̀rí gbogbo èèwọ̀ tọ́lọ́wọ̀n bá kọ̀ pé ká mọ̀ dédé ẹ̀ ká mọ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti rújú ká mọ̀ sún mọ́ òun náà ni ọgbà ọlọ́run tó jásí gbogbo ẹni bá ti kó sí ẹni tọ̀hún ti kó jẹ́ǹgbé àrẹ́bí tó ń tẹ̀síwájú wípé àlá ẹ ṣọ́ra o ẹ wá gbọ́ o wà inna fil jasadi mudga ká lọ mọ̀ wípé ara wa táwọn wò ní bá sí ẹran kan lára ara wa ẹ̀rí kí ni ó ṣe bá sí ẹran náà àrẹ́bí nígbàtí báàsì ẹran kan ní ọ̀kan nínú àwọn báàsì tí ń bẹ lára ara wa ni tó bá lálàáfíà ànábì ní sọlá àlìjásàdò kó lò gbogbo ẹ̀ á sì rí i pé àlàáfíà ó sì dé bá gbogbo ara wa sallallahu alayhi wa sallam wa ìdá fasadat nígbàtí ọ̀kan nínú báàsì ẹran yìí tó bá láàárẹ̀ tó bá ní problem tí nǹkan kan bá ń ṣe ẹ̀rí fasadà àlìjásàdò kó lò gbogbo ẹran gbogbo ara wa pátápátá òun náà ti dá láàrẹ ó ti bàjẹ́ nù ni ẹ̀rí lànà bí kí wàá ní náà o wàhíyà òun náà ní ọkàn wa ǹjẹ́ sọ pé tọkàn ẹ̀dá tó bá ti ń bẹ dáadáa tí bá ti ń bẹ lálàáfíà tó mọ̀ pé nǹkan tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ ni tí sì ń tẹ̀lé nǹkan tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ni tí tó sì jìnnà sí i kẹ́ni tóun ti yá lọ́mọ wípé òun ti ń bẹ dáadáa òun ti bẹ lálàáfíà tí ó sì wàhálà kan ṣùgbọ́n lókè ìgbà tó bá ti lọ kó sínú nǹkan tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ àti nínú òrújú tó yẹ pé yóò padà jẹ́ kí mọ́ni rẹ̀ bàjẹ́ tí ó sọ di kèfèrí tí ó kó sí tó jẹ́ pé yóò mú kó sínú nǹkan tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ tó yẹ pé òun náà ni yóò mú kó sínú nǹkan táwọn èèyàn fi mọ ṣètọ́ àánú tí wọ́n fi mọ sọ̀rọ̀ sí ẹ̀rí tó bá lọ kó sí irúfẹ́ nítọ̀hún o mọ̀ wípé aláàárẹ̀ lọ́kàn rẹ̀ tí ò sí èméjì ń bẹ̀ ẹ̀rí hadithu tí amúwá fúnra wa a rí nínú sahih al-imam al-bukhari wa muslim rahimahumallah ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn islam a fẹ́ wá mú àpèjúwe wa fúnra wa àbí okùnfà asbáàbò lè ṣètìbà okùnfà àwọn nǹkan tí mo ń fà tó jásí pé ẹ̀dá fi máa ń kú sínú ìrújú láyé jásí pé yóò mú ẹ̀dá kú sínú ìrújú tí ò ní ríra tó jásí pé tí ò bá múra yóò kàn rórí lọ àwọn ibì kan àbí kó ka àdìsí kan nínú tíra kan àbí kó ka àyà kan kó tún ka àdìsí kan ẹgbẹ́ ni ó mọ̀ wá ní takora wọn léyìí tọ́wọ́ sí rí bẹ́ẹ̀ kí ni máa ń fà kí irú nǹkan fẹ́ẹ́ bẹ́ẹ̀ mọ́ ìwáyé lápèjúwe ẹni tó ka àyà pé lá ikraha fi ddin ọlọ́run ní ìjẹni nípa òsínú ẹ̀sìn o kọ́dí tabayyana rushdu minal ghayy ọ̀nà mọ̀ ọ̀nà tó mọ́ àtọ̀nà gbẹ́ gbogbo ẹ ti fojú hàn o ẹ̀rí kọ́dí tabayyana rushdu minal ghayy ọ̀nà mọ̀ àti ọ̀nà tí ọ̀nà tí ò mọ́ gbogbo ẹ̀ pápátá ó ti fi ojú fi hàn o pé kò sí jẹni nípa nínú ẹ̀sìn o àti hadith anabi sallallahu alayhi wa sallam tó ní omegtu an uqatila nasa ẹ̀rí wọ́n pa mí láṣẹ pé kí n máa gbógun táwọn èèyàn ẹ̀rí hatta yashhadu an la ilaha títí wọn ó fi jẹ́rìí pé kò sí ọba àmì àyàfi ọlọ́run àdìsí náà ń bọ̀ níwájú nínú tí àtàǹtò fún wa yìí ẹ̀rí àfáà mi sọ wípé àdìsí ayé àti ayé ayé ó takora wọn ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí àfáà mi tó tọ́ pé al-Isra wal-Miraj rárá nǹkan kan ò jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí nǹkan kan ò jẹ́ al-Isra wal-Miraj ẹ̀rí ẹlòmíì ó sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ pé náà anábísà ti ń kírun rí àwọn nǹkan kan àwọn òrújú kan tí ò sínú ẹ̀sìn táwa lọ yọ jáde ẹ̀rí kí ni okùnfà tí mo ń fa irú àwọn òrújú yìí okùnfà mẹ́rin ni èyí tí àwọn àfáìsìn tí wọ́n mú wá fúnra wa alákọ̀ọ́kọ́ ni pé killatul ilmi gbogbo àwọn tá a bá rí tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ á rí pé wọn ò jìnà nínú mọ̀ ẹ̀rí killatul ilmi ẹ̀rí wọn ìmọ̀ wọn ò jìnà wọn ò rìn jìnà nínú mọ̀ gidigidi jáìlù ni wọn ó lè jábọ̀ ọmọ ó lè jẹ́ àbọ̀ ọmọ ní bẹ lọ́dọ̀ wọn irúfẹ́ àwọn tábọ̀ ọmọ bá ń bẹ lọ́dọ̀ wọn kò nítorí lè ànà wá sí àlè ilmi nítorí kí mọ̀ fẹ́ ni kẹ́dà fẹ́ ní làákà yìí kí màmá bẹ lọ́dọ̀ rẹ̀ irúfẹ́ ẹni tọ̀hún láàrin yìí kẹ́ àá ǹhún àwọn ìkíní yìí o ìrújú ni àfi kí n padà kó ń bẹ̀ ìrújú ìkíní yìí o nírú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sáwọn sàábà ànábì ẹ̀rí irú àwọn tí wọ́n ń ṣe tí jẹ́ pé ìrújú bá wọn lórí àwọn sàábà ànábì tí wọ́n ń sọ̀sọ̀kúsọ sí wọn tí wọ́n ń ṣe tọ́hánù sí àwọn sàábà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí alákọ̀ọ́kọ́ ṣòro tá a bá wo ara wọn dáadáa á rí i pé kẹ́lá tó lé nímì àbọ̀ ni wọ́n ń gbé àbọ̀ ọmọ ni wọ́n ń gbé ká wọn ò lọ wọn ò lọ ka tírà dáadáa wọn ò lọ lé wọn ò jókòó níbi tí a ti ń kẹ́kọ̀ọ́ ẹni tí ń he tírà rà lójú ọ̀nà kiri ti ń kà yóò yàtọ̀ sẹ́ni tó jókòó tó kà á tí wọ́n kọ́ tóun náà tó tó tó kà á ẹ̀rí ìyàtọ̀ ń bẹ láàrin méjì wọn kẹ́lá tó lè lémi ni àbọ̀ ọmọ a rí i pé òun là kọ́kọ́ àárẹ̀ ti ń bẹ lára wọn ẹlẹ́kejì kẹ́lá tó fàhàm àbọ̀ ọmọ ti ń bẹ lára wọn ẹ̀rí àìlágbọ́yé tó ó tó tún dé bá wọn ẹ wo ayala ikra hafidin pẹ̀lú umirtu ana qatila nas kí ni ìrújú tí ń bẹ níbẹ̀ fẹ́ni tó bá lágbọ́yé fẹ́ni tí ààbọ̀ ọmọ kò bá dààmú ẹ wo anabi sallallahu alaihi wasallam ní umirtu ana qatila kí n gbógun tì wọ́n ó yàtọ̀ sí kí n pa wọ́n káfà mi mọ́ wa tó sí kí n pa wọ́n anabi ní ká pa wọ́n ta alukwani ti sọ pé la ikra hafidin kò sí jẹni nípa nínú ẹ̀sìn ìgbà tí jẹni nípa òsín náà sìn kí ló dé tí wàdí síbẹ̀ yóò tún wá wáyé ẹni tọ̀hún kí lẹ́tò lè rìn nímì wàlẹ̀ fáhámì dààmú kò mọ kò mọ ìyàtọ̀ láàrin fíìlù kọ́tàlà àti fíìlù kọ́tàlà pé ìyàtọ̀ ń bẹ láàrin wọn o kí ní fa gbogbo ẹ̀ kí lẹ́tò lè rìn nímì wàlẹ̀ fáhámì kò sí ìmọ̀ àgbọ̀ ọmọ ó dínkù gan pẹ̀lú kíni o pẹ̀lú àìmọ́lágbọ̀yé tó ẹ̀rí wọ́n lẹ níbi ìlágbọ̀yé ẹ̀sìn qillatul fahami wọ́n lẹ níbi kíni o níbi ìlágbọ́yé ẹ̀sìn èèyàn lè fẹ́ nímọ̀ kó mọ́ lágbọ́yé nígbà míì ṣùgbọ́n lẹ́yìn ni òwò pọ̀ ẹ̀yìn kọ́lọ́mọ́ sì wà lọ́nà ṣùgbọ́n téèyàn bá tún téèyàn bá tó lábọ̀ ọ̀mọ̀ lọ́wọ́ tí àgbọ́yé ò tún dé bá wàhálà tún dé a lè rẹ́lòmíì láwùjọ tó já sí pé ah alhamdulillah ó lè fẹ́ nímọ̀ kí lákàyè fẹ́ dáadáa ṣùgbọ́n àgbọ́yé ò sí tágbọ́yé ò bá sì ti sí wàhálà ti dé anabi sì sọ pé nígbà tí anabi ó ṣàdúrà fún abdullahi ibn abbas ó ní allahumma faqihuhu fi din ọlọ́run bá wa fún lágbọ́yé ẹ̀sìn bá wa nù ún nímọ̀ àgbọ́yé ẹ̀sìn anabi tọwọ́ fún abdullahi ibn abbas ẹ̀rí ẹlẹ́kẹta at-taksiru fi tadabbur ẹ̀rí wọ́n kéré níbi irúfẹ́ nǹkan tí mo ń fa ẹlẹ́kẹta nù ni nǹkan tí mo ń fa ròyìnròyìn ni pé irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n kéré níbi ìrúrí sọ̀rọ̀ ọlọ́run àti tànàbí sallallahu alayhi wa sallam ẹ̀rí walbath wa marifatul maani bi hujjatin wàdàn ẹ̀rí wọ́n wọ́n wọ́n wádìí àwọn ìmọ̀ tó lè mú wọn nítorí tẹ́yìn nígbà tẹ́yìn bá ro oríṣi dáadáa pé àfi kí n wá mọ̀ àfi kí n tẹ̀síwájú ní ìmọ̀ kí n tẹ̀síwájú kí ló fà tí irú àdìsí báyìí lè wáyé àyà kwan ní báyìí ẹ̀rí àwọn sọ̀rọ̀ báyìí ni wọ́n gbà wá èmi ni kí wọ́n dìde ní ìsìn láti káwàdìyà tọdún tádìsí bẹ́ẹ̀ ti wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní mú wọn kó sínú ròyíròyí kò ní mú wọn kó sínú wàhálà àbí fìtínà ẹ̀rí ẹlẹ́kẹrin òun náà ni su'ul qasdi Allahu akbar òun lẹ́lẹ́kẹrin òun lé ní àfáàwá ń sọ fún wa wípé àzọmọha òun ló fi tóbi jù nínú wàhálà nínú fìtínà su'ul qasdi nígbà tí wọ́n bá ní àníyàn tí ò dáa òun náà àníyàn òun ò dá fi lọ di tíráfà tí wọ́n kà ẹni tó jẹ́ pé ó ti kórìíra àbúrẹ́rà tó bá wá padà rí tíra tó bá rí àdìsí àbúrẹ́rà kan nínú tíra yóò fẹ́ sọ pé òun mọ wá gbogbo ọ̀nà láti takò ní ẹ̀wọ̀n wọn ọ̀tá ẹ̀sìn Islam wọ́n kórìíra nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí nǹkan báyìí àwọn ọ̀tá ẹ̀sìn Islam wọ́n kórìíra nabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n kórìíra rẹ̀ ló fà ni wọ́n fi ń ṣe tọ́hánù ní wọ́n fi ń wá gbogbo ọ̀nà tó já pé àwọn ó fi ìgbà ẹ̀sìn ìsìláàmù jẹ́ ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fọwọ́ ra rẹ̀ fi ṣọ́ àti ń rí inú àwa mùsùlùmí nìsín tọ́já sí pé ní èkejì ọ̀tá ẹ̀sìn náà ní ká pè wá ẹ̀rí ọ̀tá ẹ̀sìn náà làwọn náà nítorí kíni nǹkan tí ò sí àníyàn tí wọ́n gbé lọ di hadith anabi wọ́n ti gbàníyàn pé náà kò gbọ́dọ̀ jẹ́ hadith tí sọ́yù tí buhari kọ sínú tíra ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ gbogbo ẹ̀ ni ó jẹ́ hadith sọ́yù láyéláyé kò gbọ́dọ̀ jẹ́ bẹ̀ ẹ̀rí wọ́n gbé àníyàn yìí lọ bẹ́ẹ̀ láti wọ́n gbà níyàn bẹ́ẹ̀ fi lọ ka tírà sọ̀híhù Bukhari nítorí kíni o nítorí kí wọ́n bá lè tako sọ̀híhù Bukhari náà ṣe gbé lọ gbogbo ẹni tó bá gbà níyàn àti tako sọ̀híhù Bukhari lọ tó bá kàdísì kan tí ò bá ti bá ìfẹ́ ẹnu tiẹ̀ mú lẹ́kẹ̀ẹ́ náà ni ó sọ pé àdísì yóò dáa ẹni tó gbá ní ẹ̀pẹ́ àbú òrera náà bá ìjọ mélòó ọdún mẹ́rin làbí òrera lò lẹ́yìn ànẹ́bì báwo ni ó ṣe gbà fi gba àdísì odidi sẹ́ń mílí kẹ́kọ̀ọ́ ṣòtì wá òun ló gba àdísì jù nínú àwọn sọ́ábà ànẹ́bì àwọn Abubakar Umar Usman eh, eh, Ali tí wọ́n ti ń bẹ pẹ̀lú ànẹ́bì láti ìgbà tí ànẹ́bì ti wà ní Mọ́kà títí fi wá sí Mọ̀dínà wọn ò takọ ànẹ́bì kí ló wá dé tó jó sí pé wọn ò gbà dísì tó tó bẹ́ẹ̀ tó pọ̀ tó bẹ́ẹ̀ kí ló wá dé tó jó òun ẹni tó bá ti gbérò àníyàn bẹ́ẹ̀ lọ ẹ̀rí pé wọ́n ẹni tọ̀hún ti ní múṣkìlà so olùkọ́sídì ẹnitọ̀hún ọkàn rẹ ti ọkàn rẹ ti bàjẹ́ ná kó tó di wípé ó dé di hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn islam lára àǹfààní èyí tí hadith èyí tí amúwá fúnra wa tí ó kọ́ wa ní ohun orin kí ọba allah kó dákun kí ọmọ ṣàìṣàlékún ìmẹ́nìkọ̀ọ̀kan wa. وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته السلام منك السلام أنعم علينا بالسلام